أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد على أن بلغتنا شهر رمضان وتقبل منا ما قدمناه من الصيام والقيام Thank you. اللهم لك الحمد على بلغتنا شهر رمضان فتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآثن لنا الحساب اللهم اجد اللهم اجد اللهم اجد بركتنا على فراقنا شارنا واعد علينا عواما عديدا وأزمنة مديدة ونحن وجميع المسلمين خية بسيئة وعافية وجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا في من أتقائك من النار واجعلنا في من المكبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصل ذات بيننا وأدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقواتنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابلين واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا وأكد إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا وكفر خطيئتنا اللهم إنا نسألك فواتع الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك درجات العلا من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قنينا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك إنه من سليمان إنه من سليمان إنه من سليمان يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانفقوا ما طاب لكم من النساء فانكهوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم فإن خفتم ألا تعدلوا فوائدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعدلوا وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوا عليها منيا الحمد لله Thank you. والحمد لله والصلاة والسلام على رسول tó ní àtún wọ́n sì dájú wọ́n sì dúnà wọ́n ní kó ní àmúrú wọ́n ní kó ní ànáhàyò wọ́n ní kó ní àwájú

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان رقيبا وآتوا اليتامى أعلم ولا تتبادل حديث بالطيب ولا تأكلوا أمواله إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسموا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتني نساء صدقاتهن نحلة فإن تبدن لكم عن شيء منه نفسا فقلوا أمين الحمد لله رب العالمين يا رب أومن قد معاد مهيد وما لامرئ نفسه لكل دواء سلمى إلى جودك الذي أممت به يا الله يا الله يا الله بذاته وصفاته ويكفيك بالصدق قل هو الله adúpẹ́ lọ́dọ̀ o àánú rẹ ló fi ń kó wa jọ ọlọ́run ló sì ìbínú rẹ kó wa àwọn Ramadan wọn náà ló fún abẹ̀rẹ̀ ó sì ń lọ abẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run tí a yọrí ẹ̀ pẹ̀lú àlẹ́ àmì àmì yìí náà ni ìyá ti lọ rí lọ. Atọrọ ìfẹ́ àtìlẹ̀ fẹ́mi ní ìwọ̀n lọ. Àwọn ará ilé rẹ̀ gbogbo àwọn sàábà lápapọ̀. Lẹ́yìn wá náà, àwọn àlùfáà wa tí wọ́n ní orípa àlùbáríkà òní láti sẹ́yìn ábẹ̀lùbá alẹ́sàlẹ̀ kó àforíjì kan wá o àlẹ́sẹ̀ ọ́sàlì kẹ́ o àti gbogbo àwọn òkun mùsùlùmí pátá àwa náà ká wà láyé náà ní agbóhùn ẹ̀yìn. a ti wá o àwọn ìbánisọ̀rọ̀ wa ti èmi bá tó bọ́ sínú àìkúrán láti inú ọ̀rọ̀ ìbùsẹ́ lágbọ̀n náà torí ànábì fọ́fàdé máa ń dúró lé sí yáwá ìjẹ́ náà ó náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kúrò fún gbogbo orí pátá gbogbo orí ilẹ̀ wà ìjẹ́ náà àfẹ́ńtọ́ bá kọ̀ àwọn tàbí ní sí àwọn kan ọkọ̀ ẹni náà bá wú ẹni tó bá lóun lò ó lọ́dọ̀rùn-ún mọ̀ ọ́ tọ́ òṣìṣẹ́ oníṣẹ́ padà mọ́ ọ́. àwọn ohun tó fẹ́ bá wa sọ lónìí àwọn iṣẹ́ kan tí ọ̀sìn si fi gbé sáàrin àwọn ẹ̀dá wọ́n gbé tí bá sì ń bẹ pẹ̀lú èèyàn àti yóò nira tí ọ̀gá sí bá ń pàápàá nínú àwẹ̀ káwọn tó gbogbo ọjọ́ dáàbò dáàbò àjẹ́ náà náà yọ ọ́ làwọn. ẹ jẹ́ kí wọ́n máa yẹ kàkà mọ́. fa ìdàtún. àǹfààní ni ọjọ́ atọ́ máa bọ́ sínú àkùránì. kọ́tọ́rù lè rí ibà. ìpalára àti sùtá tí ń bẹ níbi ká máa fẹ̀gàn ká máa fẹ̀gàn èèyàn.

àwọn tí ń kọ́ ọ̀gbìn náà dùn kan ọ̀rọ̀ náà dùn kan àwọn ìwà ní kálámù títọ́ ẹnu wa ó ní tàgá alùpùpù ní ìgbà àyà wa ní wàhálà ẹ̀kọ́ sí. tó ẹjọ́ wa gbọ́ ọ̀rẹ́ wá òun náà ni ọ̀kan nínú àwọn sàhábì jẹ̀mí orúkọ rẹ̀ jẹ́ jábìrì ọmọ abdullahi àbí àláàmù ẹnìmọ náà bá ní ọdún sí ọ méjèèjì. àwọn ni wọn sọ̀rọ̀ yìí o. kúnlẹ máa nàbí sallallahu alayhi wa sallam. wọn ní àwọn jẹni tó wà pẹ̀lú àyọ̀dé Muhammad níjọ́ kan. Pọ̀rìtọ́fà ásírí hún Mọ̀ntánẹ̀kùn. Ní atẹ́gùn bá gbé òórùn kan tó bá gbé wá báwa gbogbo àwọn àwọn nǹkan jìnnú tó ní gbogbo ilé ìtiwá òun kílẹ̀ yìí. فقال رسول الله صلى الله عليه وسلم ìjíṣẹ́ ọlọ́run wọ́n ó sì ń wà lẹ́lì lójú lọ́rùn nígbà náà ìgbà ti wà láàrin wọn dàkẹ́. wọn àmìlú wa fẹ́ sọ fún un. àtàdìrú na máa á di rí. ó ní òórùn burúkú tẹ gbọ́ yìí látàgbè ní wa ìyá ẹni ojú ó ti wá ọlọ́lá àdúgbò rẹ̀ lọ́mọ. àbí ríhu làbínà yàtìtà fún àlìmọ́mìnì. ó ní òórùn ọlọ́wọ́n kan ní akẹ́jọ́ nìkan ni wọ́n wá ń pẹ̀ gan-an àwọn múmi ó sọ̀rọ̀ ráìdá. bí iṣẹ́ wọn ṣe wá burú tó ìtọ́jú ọmọ bíi òkú ẹran tó ń tó ti kú tó wá wú tó wá bẹ́ pẹ́ náà gbogbo ẹni wọ́n wà ní àgbègbè rẹ̀ wọ́n fọ́ di mú bí iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn bó ṣe wù tó lọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ọlọ́mẹ́kà òun náà ni òun. Dàkárà wo ni mo ń dirè? fi targhib wa tarhib. kò tí ì jó. wa qala al-hafiz ibnu hajar fil fath sanaduhu sahihun. والغيبة أيها الأحبة الكرام من أسباب عذاب القبر أعاذنا الله وإياكم منه ó ní wá sọ fámẹ ní pé a máa pẹ̀lẹ́ ẹ̀lẹ́yìn ká máa sọ̀rọ̀ ẹ̀ láì dáa ó wá yọ náà ká kó súnmọ́ wa ká wá bí ìsọ nǹkan tó burú ni o. ní ó wá ń pè àṣàkẹ́sì pé. wà ìyá mọ́ni àbí bákírì mọ́ni àbí bákírì àtàrà bí ọlọ́wọ́ á ní òkọ́ ọ̀la. wọ́n ní ká sọ́ra fún un torí pé wọ́n máa ń ṣokùnfà ìyá sàárè ìbẹ́dà. Bàní Abi Bákra tàbí bí Ọlọ́wọ́ á ní ọkọ́ ọ̀yà. Àbí Bákra, ó náà tún gba ọ̀rọ̀ wá. Bọ́rọ̀ nàbí sallallahu alayhi wa sallam bí qabrayn. Ó ní ìjíṣẹ́ ọlọ́run síkẹ́ àtọ̀là máa bá. Ọkọ̀ já níbi sàárè méjì. Fàkọ́ọ̀lá. Àmẹ́ni wa sọ báyìí pé. Ìnáwó máa la yọ azabáàlì. Ó yẹ ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé òun Tẹ́ ẹ rí sàárè èmi sàárè èkejì táwọn kọjá ń bẹ̀. Ó ní wọ́n ń jẹ wọ́n ń yà lọ́wọ́lọ́wọ́. Wà máa yọ azabáàlì bí kẹbírí. Ohun tó sì fàyè àwọn yìí. Kì í ṣe ẹ̀sẹ̀ kan tí a lè pé ó tóbi pọ̀ àmà àdúhùmá ọ̀yọ̀ àdàbù fìlìbá òlì. ó ní ọ̀kan nínú wa ohun tó fa ìyà tí wọ́n fi ń jẹ́ ni pé wọ́n bá ṣe fún sáárì tán kì í ṣèmọ̀tótó ara kì í sábà. àwọn bàbá wa tí wọ́n ti lọ wọ́n gbìyànjú ọlọ́run fún wa lọ́wọ́.

ọ̀kan ń bẹ̀ òun náà ní nípa fúnṣáárì wọn ò máa ṣe ìmọ́tótó ara nípa fúnṣáárì tàbí làjìnnì ń dà lẹ̀ làjìnnì ń dà sára. wàá mẹ́rin ákọ̀rù. wọ́n ní ẹnìkejì ń tẹ̀. wàyọ̀ á dàbò fìlẹ̀ rí ibà. ní ntọ́ka ìyá àti ẹ̀jẹ̀ ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ní ìpè tọ́mọdé kejì. lọ́wọ́ àwọn olè ìmáàmù وابن ماجه وصححه الحافظ ابن حجر ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni mímọ́ ni o ọlọ́run nínú àánú ẹ̀ ó ṣe àná máa jẹ́ náà ó ṣe àná máa jẹ́ a wà bọ́ sínú àlùkòránù tó náà ń fowó ṣe ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبقى منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام Esta morada, yubaddalu al-khabitha bit-tayyib. ẹmí pààrọ̀ rẹ̀ o èyí tí ọjà tí ń ṣe dúkìá tiwọn ẹmí wà á fẹ́ ìṣe ọ̀gá tí ń pààrọ̀ ẹ̀ ẹ má rò fọmọ ọmọ oníta ni wọn ò kúkú máa ń kankan. ولا تاكلوا أموالهم إلى أموالكم Ọlọ́ni dúkìá wọn ẹlẹ́jẹ̀mọ́ sí ní o. iná ó ká náà ó bá ń kẹ́bi rọ. ọjọ́ ẹ̀sẹ̀ tó sódì ẹ máa jẹ ẹ̀ríjọ ọmọ òṣèwọ́n sí ẹ̀sẹ̀ tó sódì ni ó. وإن خفتم ألا تقسطوا في اليتامى. أنا أنت تسواجو ọlọ́níbẹ̀rù bá wá ń gbà yín wípé ẹ̀mí lè ṣe déédéé nípa dúkìá àwọn ọmọ òrukàn. fáńkì fún máa tọ́ bàlà kan nínà nìsá. ẹbí fífẹ́ ìgbàgbára ìlàkà nínú àwọn ìyàwó ó rẹ̀ gbẹ́nu aláròyé ṣe pé ìyàwó tẹ́ ní ló ti pọ̀.

ẹ̀mẹ́yìn ọkọjá mẹ́rin o. Pàyín ní fífún tún aláàtàdìlú. Bẹ́ẹ̀ni bá tún wá ń gbà ìbéèrè ní lè ṣe déédéé. Fàwà ìdàta ni a ó máa mọ́làkà sí àìmánù. Ẹ kúkú fẹ́yọ fún. Tàbí kẹ́ ẹ fẹ́ ẹrú ọjọ́ ìyọkọ̀. Dálíkà lẹ́yìn ni yóò ṣe máa ẹ mọ́ṣọ́gbìnrin láàrin wọn. Wàátù nìta fọ́dúkọ́ ti hìnà ní ìlàta. Ọlọ́run náà náà ní wọ́n sọ ní àdìpèlé àdìpèlé láti sọ̀kan níbi sọ̀kan. Ọlọ́run ní àwọn obìnrin wọn ní lórí wọn kọjá ẹ̀sùn kọjá ẹ̀bùn fún wa. fàyín pépè náà làkún mú aránṣẹ́ mílẹ̀ ò ná kúta. tí wọ́n bá wá dúró sí ìgbàgbà fún yín nínú rẹ̀. fáko. fẹ́ẹ́dọ́ ni òun ní ti wá. Fápolú àní àmàríyá. Ẹgbẹ́ ní àgbègbè nìkan àwọn àgbọ̀ sínú àṣírí báyìí náà ń fún yé wa. ẹ̀yin ẹlẹ́gbẹ́ wa bá jẹ́ ọmọ pé orí ìṣúra kan la fẹ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ àǹfààní yìí o. àwọn gbogbo ara ti máa iye ìṣúra ti mẹ́lú àkùrá la fi bẹ̀rẹ̀ àṣírí. àmọ̀gbẹ́ ọgbọ ún kan ní adú àti mélòó àti mẹ́rìnlá. àwọn súrà yẹn tá àwọn ẹlẹ́kọ̀ọ́ wa sọ fún wa pé ó ní àwọn kẹ́límà tọ́lọ́run tó ń bẹ̀rẹ̀ rẹ̀ táwa yìí ti gbọ́ dáadáa táwa kíyèsí tí a bẹ̀rẹ̀ tí ò ní nínú àwọn ọ̀nà mẹ́wàá ọ̀nà mẹ́wàá àwọn kẹ́lìmọ̀ mẹ́wàá wọn náà ń bẹ̀rẹ̀ àwọn súra eléyìí jẹ́ àǹfààní àwa ẹlẹgbẹ́ wa náà láwà máa gbọ́. افتتح الله صور صور القرآن الكريم بعشرة أنواع من الكلام. lọ́lọ́run ti ń bẹ̀rẹ̀ gbogbo súrà tó wà nínú ọ̀rá. àkọ́kọ́. àlè ìsèfúta òbí sanáàhì. ọlọ́run lè bẹ̀rẹ̀ súrà pẹ́ẹ́pẹ́ ẹ̀yìn ni ó fi bẹ̀rẹ̀ èyí ò ní alhamdulillah. nahu alhamdulillah rabbil alamin. èyí sí oníye tó jẹ́ hmm. àwọn súrà tó náà fi alhamdulillah ìbẹ̀rẹ̀ rẹ̀. ó lè yẹ ọ ṣùgbọ́n bá a wàhálà a ti mọ̀ sura fatia alihamudu lọ́lọ́ ti bẹ̀rẹ̀ ọ̀kan náà ní àwọn ọ̀kan náà bẹ̀rẹ̀ àwọn sura ní koran. lè bẹ̀rẹ̀ àwọn sura yẹn pẹ̀lú àwọn ará alif lam mim sad uh-huh. tọ́ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ nùún a ti mọ ilé ẹ̀rọ àti tí a lè káwọn tuntun wọn rẹ̀ ní. ẹ̀kẹ́ta. àlìsí fútáwù bí nìdáàhì. ìgbà míì yá ayò ànáàsù. láǹkó kò wá nù hmm. ó sì pọ̀ bá orílẹ̀-èdè yá. yá ayò ànìmọ̀dáfẹ́rù. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. àrífò lè dá ìlú. ẹ̀kẹta. àlìsífútà òbílì júmọ̀lì làkọ̀bàrí ìyá. ìyá mi ẹlẹ́ẹ̀kẹrin náà nà mẹ́wàá àwọn bọ́lá ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ súrà ó lè bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àkójọpọ̀ ẹni tó múròyìn wá gẹ́gẹ́ bí. Ibi tọrọ bá ti sáàtù wà ń ṣá ọ̀lẹ́ kọ̀mọ̀. Àṣírí tọrọ bà lè náà ṣe ìsáàbò. Ìṣirò iṣẹ́ àwọn èèyàn náà kù náà. Àwọn ṣúra báwọn, àwọn kan bẹnu ṣúra rẹ̀ pé ìròyìn ẹnu náà fi ń bẹ̀rẹ̀ wọn hmm. ó di mẹ́rin o. àlìsìfùtà òbèlè lè wà ní àwọn túrọ̀ ìlú ẹgbẹ́ ìlà gbígbó lọ́wọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀. yá wá. wọ́n lò sí àwọn afẹ́gùn rẹ̀ òfin láti ó bẹ̀rẹ̀ pé. wálé mọ́rísà látìrí ọ̀rùn bá a. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ pé wájú. wájú ha láyé lè dá kàjá. kúránì ó gbà kọ. أهلا وسهلا أهلا àwọn tí à ń bá lọ àwọn ẹlẹgbẹ́ wa.

kọjá yìí pé bishọ́ọ̀tì ètò yóò ti bẹ̀rẹ̀ pé rẹ̀ wá sí láì òun sí láì. Náwó. Ìdáwọ́pọ̀ àtẹ̀lé wá kẹ́hà. Ọlá ní ohun tá a ní ọ̀sẹ̀lẹ̀ ìgbọ̀n ọ̀bá ṣẹlẹ̀. Lẹ́yìn sọ alẹ́ wá kẹ́hà tì á ká bìbá. Ọ̀rẹ́ tí ó pè ìbẹ̀lẹ̀ rẹ̀ nílọ́wọ́. Ó fi àwọn eléyìí àwọn kan ó bẹ̀rẹ̀ wọn bá pé nígbà ní ọ̀sẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀. ìdá gbólébí látẹ̀lẹ̀ àrídò sínú sáàlà. nígbà tá a bá nílẹ̀ nítorí méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀nà kẹjọ kéje. àní sèfúta òbílẹ̀ amúrì. ọlọ́run lè bẹ̀rẹ̀ súrà pẹ̀lú àṣẹ gẹ́gẹ́ bíi. اقرأ باسم ربك الذي خلق أسأل الله ká ta ní orúkọ ọba rẹ ọba tó dọ ó sì ń bọ̀rọ̀ lọ àwọn sólà kan àwọn sólà kan wà báwọn tó bẹ̀rẹ̀ báwọn hmm. wọn pé amúlù lọ́nà oṣù bẹ̀rẹ̀ rẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ. àlìsèfùtáàhù bìlìsèfùhàn gbẹ̀mí ọlọ́run máa fi àárà sí àgbọ́yé a máa fi bẹ̀rẹ̀ àwọn súrà mẹ́rin gẹ́gẹ́ bí. hali ata alali insani hinu mina shari lamuya ko shaihan madikura. Isi Muhammad, ita ni ata alali insani. Inú mi lọ járe làmúyà fún ṣe ìhá màdìbò rọ̀. Wọ́n ní ọ̀nà ti kọjá lórí ọmọ èèyàn. Àsìkò kan nínú ìgbà táàrí ọmọ yẹn pè ní nǹkan kan. Yusuf Amu, ó ti di wa. Àlèsì sáà ó bi dùn Ọlọ́run ti lè bẹ̀rẹ̀ súrà míì. wọ́n pé àdúrà ní ìbẹ̀rẹ̀ àbí èpè yóò sì bẹ̀rẹ̀ rẹ̀ yóò sì máa bá irú. wáyé lórí mi ni mo bá pè èpè ni. ọlọ́run ni gbé mi fún àwọn tí wọ́n ń fún yóò sùn ó sì ń bọ̀rọ̀ lọ. ọ̀nà kẹwàá. àyè ọlọ́run a máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìsorí tàní yóò mú káàrí tàní nù wá gẹ́gẹ́ bí. Gbogbo ara wà jọ ka fún àjọ. Àyà ló ń bá àyíká láwọn fún ṣe bẹ́ẹ̀ fún wa o ó bẹ̀rẹ̀ pẹ̀lú tìtorí àwọn mẹ́wẹ̀ẹ́ wá yìí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ wa àjọmọ ẹwà rí o ẹ ṣojú kòkòrò rẹ o. bí a ti ń kàn ẹ máa ṣojú kòkòrò rẹ. ẹ máa gbà á ètí ọ̀rọ̀rùn àhá fún wa ètí ọ̀bá rọrùn fẹnu ń bá ìgbà lọ́dọ̀ àwọn tí ó ní lọwọ. torí náà ni ìmọ̀ òkú pọ̀ ìmọ̀ ọ́ máa ṣẹ́kù pẹ̀lú ṣíṣẹ́kù àwọn tó mọ̀ á. gbogbo àwọn nǹkan yìí gbogbo tó bá fi ìdìrọ̀ mọ́ ìmọ̀ alukoran ṣe pàtàkì. so a ti ṣe àlàyé tá a bá wá wo súrà tá a fẹ́ ké ní ìsìn a rí nínú nǹkan mẹ́wàá tá a lé lẹ́yìn ọ̀kan ọ̀kan lélẹ́yìn bẹ́ẹ̀ gbogbo súrà a nínú àwọn àwọn mẹ́wàá tó lọ́wọ́

يا رب سيدنا إلما وفانا يا كافنا لمسكنات ويا عالم الخفيات أكف لي وجب عن وجوه ياسين المعنى أتى نصلي على عقيدة ياسين المسائل وافسنا عن الحسن وجلالي فاعترفوا واثقوا لكل شيء وأنت Ọlọ́run wọ̀n ló ní mímọ́ o. Ẹnìkan ọ̀gbọ́dọ̀ fi ọwọ́ ìmọ̀ kó fi ṣọ́ àyà. Ojú ẹsẹ̀ rẹ lọ́wọ́ yọ sí. Yóò yẹra rẹ̀ lẹ́yìn gíláàsì. Ó ní jẹ́ ana-eyire onye na-aana eeaana aja naanụ hụụ daụ eana ola pi ọgbọrawụ obere modenyato ọ̀dínà lóde bó ń ṣe ọlọ́run. Mírà tó wà Hamsu, Aositu, Aosabumu, Osabuyi na Aya. Ọ Taraba ń kà á, ó lè jẹ ọgọ́rùn kan àti márùn Àwọn míì ló lè jẹ ọgọ́rùn kan àti Àwọn míì ló lè jẹ kan àti méje. ìgbà tí jíbírìlù bá ń kọ́ ànábì ní kéwù ọ̀nà àwọn àṣàfihàn ṣé àáfàá rẹ̀ ni. ọ̀nà tàfídù ní kúrí áánà. ní

ó ṣáájú ẹni tí ń kọ àìṣáájú ọlọ́run ní sì máa mọ̀ yẹn wọ́n farabalẹ̀ jẹ́ ọ̀kàdínlẹ̀ lọ́nà bá ti sì mọ̀ yẹn ọlọ́run nígbà tó kéde ń kà àlàáfíà á jẹ ọmọ òṣèré gbàgbé ẹ̀ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ sọ náà. wọ́n tó wá ń fa ibi tí bá ti wá dúró. ó ń tó bẹ̀rẹ̀ ibẹ̀ náà làwọn náà ti dá mi dúró. tó ti wá ń dá mi dúró yẹn wọ́n rẹ̀ pé nínú súrà yìí nìsín ní kan àti márùn-ún. kan ọgọ́rùn kan àti márùn-ún tàbí ọgọ́rùn àti má tàbí ọgọ́rùn kan àti mẹ́fà tàbí ọgọ́rùn kan àti àádọ́rin ẹ̀ àádọ́rin tó wà nílẹ̀ ìsáàbù náà tó ẹsẹ̀ wọn. nípa títí ń dánú nígbà mẹ́rin náà sì ń àwọn sàádé òun náà ń dánu dúró ní títí ìlú ìlúwa ti dánu dúró. ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà pẹ̀lú orúkọ rẹ̀ níṣẹ́ bísímìláì rámánì ó náà ní ọ̀gá púpọ̀ ọ̀gá ẹnu bí rẹ̀ be kaana ma kana be yakunu ma yakunu ẹnu bíl màṣẹ ọlọ́run nígbà pa máàbì ọlọ́run lọ́mọ lọ́lọ́run ti ń dájúra nígbà ọ̀fẹ́ dá sọ́mà ọkàn mi gbé ìṣúná ọmọ ìdó sì ló sì dé wà náà nígbà ọ̀fẹ́ dá ilẹ̀ ó sì bí náà ní bisimilayi ó pàtàkì o wọ́n fẹ́ ká lọ ewu dáadáa ká lọ́ra fi bẹ̀rẹ̀ gbogbo nǹkan aláfẹ́fẹ́ kódà ànábì sọ wípé ìjọba ogun tí ìrora bẹ̀rẹ̀ sí fi tí òforúkọ náà bẹ̀rẹ̀ ìtumọ̀ ni pé àgbáríkà ní kó nǹkan àti ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run á bẹ̀rẹ̀ pé èdè sínú ìlà ìrà náà lè lórúkọ ọlọ́run ọba àjọṣe ayé àtàkùn ó lè máa ń wà pẹ̀lú rámẹ́nì wọ̀nyí níjọ mi nígbà àmẹ́nì náà lòdì ọkọ̀ ogun ẹ̀dá síbẹ̀ ọlọ́run fẹ́ payéré ọkọ̀ kan ọlọ́run ń fi fún mi ọkọ̀ tó pa ní ah, ìgbádùn àti ọlọ́run ọkọ̀ náà kún síbẹ̀ ó sì káàkiri gbogbo ayé fún oṣù mẹ́fà gbáko ó bẹ̀rẹ̀ ìrìn àjò ní ọjọ́ kẹwàá oṣù muharram oṣù ó sì ní ọjọ́ kẹwàá. oṣù márùn-ún ah, ọlọ́run agbára ẹ̀ pọ̀ gbogbo ayé lọkọ̀ náà kárí ń lọ lórí omi nígbà tí náà fẹ́ bẹ̀rẹ̀ ni lọ kọ bí ó sì bí ó sì wà mọ́tò ya. bisimilayi magiri ha wa mọ̀tàhà iná yìí ní ọlọ́run ẹlẹ́dàá bisimilayi lẹ́mọ̀ ni a mú lọ ràmọ́ẹ̀nì ńkọ́ àti ràyínì ẹ̀rìgbẹ́ ọ̀yà ọ̀rọ̀ yìí lẹ̀ ọlọ́sàn-án ni wà kọ́ بسم الله na ومرساها ọlọ́run ní ẹwọ náà kan orúkọ ọlọ́run wọ́n ọmọ ọlọ́ wọ́n mọ̀ máa dúró. Ètí ẹ̀rin dẹ́sà máa ń tẹ̀ lára mọ́tò títí máa ń lọ. Òun náà ni Débàtò lẹ́yìn. ń lọ tí náà àrà ju wọ́n jíra ha ọkọ̀ oṣù máa lọ. ẹ́ńjìnì ẹnu kò ní bí wọ́n láńjìnì kan ju ìgbà méjì náà lọ. wọ́n ìfẹ́jọ́ oṣù pé mo lè ha lórí oṣù. ọlọ́run wá ní ìlú. jìbìrìlù wá béèrè sí ọlọ́run sísìnì ah, láàyè lẹ́wù ràmírì nìkan ràìlì nìkan lọ́nu rárá rárá ẹ̀nà mọ̀ lọ. òun ti parí ràmírì fún wọn wọn ò ṣàánú wọn mọ́ láyé. àwọn èèyàn náà náà ń parí pátápátá. kódà ẹ má sọ yìí nìsí tó bá dúdọ̀ òun àkẹ́wọn. ẹnu kí ọkọ̀ kàn rí àṣẹ ọlọ́run ni ọlọ́run bismillah ìfẹ́jìlá ọlọ́run ni a ti parí ìkẹ́ fún ọ àtẹ̀wọ̀n láyé náà àwọn èèyàn àwọn oṣù tí ọ̀dà kọ̀ ẹ sì wá wo ẹ̀sẹ̀ tí àwọn èèyàn náà àṣẹ̀tọ̀ náà ti pa wọ́n rẹ́ aráyé ètò wọ́n ti ṣẹ̀kọjá abẹ́ o.

ẹni dábàá tó o fẹ́ pa ramani ti parí fún un àbí tó o di lọ́rùn kan tó tún lè gbé èrè jẹ. tó ń jẹ́ pé láàyè a lè pè bismillah ọba náà kàkà báyìí nígbà ọlọ́run rí bísímì tán lórúkọ ọlọ́run ọlọ́run wá ní náà èèyàn alùmọ̀ ní ara mọ́tà níjọ́ náà lọ́wọ́ lónìí gbogbo ayé ni àyè àná ṣùgbọ́n ayé olúwa níta kú rọ́bà tó ẹ̀páyà ọba ayé ẹ̀páyà rẹ̀ ẹ̀hìn kan gbà wọ́n. ìyá rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ bí àǹtù tí ń hù nípa pípẹ́ ẹsẹ̀ láti ọlọ́run ìwé nínú ọlọ́run ìwé ní sírí ọ̀ńdojúbolẹ̀ rárá ìbẹ̀rù ọlọ́run méjì náà ni ọjọ́ ìtì náà ní màwáhí bọ́lá ni a ká ṣe é.

وهلك منها زوجها ọlọ́run tí wọ́n gbé látara ádámà ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ní wọ́n ní ká nà káfàmọ́ àmì pè ní àwá a pè ní àwáwù ọlọ́run wa dá ní nífì láti rí ẹ fún àkàn. Nye anyị anyị ahụ biri zraa, ilẹ̀ ha ọwọ́ òsì bẹ̀rẹ̀ wa. awa wọ́n ha wọ́n pé ju ti a lọ. Torí pé ẹ̀gbẹ́ ka ẹ̀kọ́ ha wa, láwọ ọkùnrin ẹ̀sán háùsì mọ́kànlá alára mẹ́. wọ́n yẹ pé táwọn obìnrin ní ó pé méjìlá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ó tún pé méjìlá ohun tí tó ti dé náà ni pé fa yọ yẹ ìyá fi dá ah, ọlọ́run olúwa ní wọn àbẹ́sà wàrúwàkà wáyé sára nínú ìgbà ó lọ wọn fúnká látara àwọn méjèèjì nínú ádámù wà wà látara ádámù àti àwáwà ìyá láǹkàṣe bá àwọn nìṣáà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtọ̀pọ̀lọpọ̀ obìnrin kẹsìrà táà pọ̀pọ̀. ó bẹ̀rẹ̀ pé bàbá kan ìyá kan ń lọ́sẹ̀ gbogbo wa lẹ̀ o ẹbẹ̀rù ọlọ́wọ́ pàtàkì ńláhà ẹgbàyọ̀ ọlọ́wọ́ àlàfí dàgbà ló nàbì ní ọba tẹ́ ẹ̀ máa fi bẹ̀rẹ̀ ayé sí ìdìgbà mọ̀tá ìdìlà sí ti àwọn wọn ní láàrin áṣẹ̀tà àkàrì rẹ́ pé onilelu ni níbi iṣẹ́ ìyẹn àṣé látàṣáà nínà ni àwọn àkẹ́kọ̀ọ́ nílẹ̀ àwọn àkẹ́kọ̀ọ́ nílẹ̀ sí tàṣáà nínà. àfẹ́kẹ̀ lati ọdọ̀ àwọn oníkò láwọn ní taa ta fíìsì wọn náà lè ké kápúyẹ rẹ̀ bíásìsì á kápátá tàtà sáà n'Ina, Ntọwa wà ń sílẹ̀ pé tàtà sáà lónà. bìhí ọba náà kí máa bẹ̀rẹ̀ láàrin ara yín ẹ máa fọlọ́ bẹ̀rẹ̀ yín ọlọ́run ló fòkùn ṣe wá o wọ́n fọwọ́ gbóná ẹnì kan wá lóun ọmọ náà ọlọ́run sì fara hàn ní. ìyá ọlọ́run ìyá rẹ̀ kò ṣeé fàyàbalẹ̀ ṣe kò jìyà lọ kì í ṣe tọ́lọ́run o gbogbo ọ̀nà ọlọ́run mú. nígbà fẹ́ gbá mú. Olúwa ní wàá ìtumọ̀ àárín ìlú ní èdè Yorùbá ni pé ọlọ́run la mú láṣìírí bá a sún náà àásá ń wà bí ìyá nígbà tí àwọn Yorùbá ọmọ tẹ ẹ gbámú tẹ ẹ tẹ ẹ mú lọ́wọ́ sí lẹ́yìn ọwọ́ ilẹ̀ ìlú ẹgbẹ́ sì mú lọ́wọ́ yé yé yé wọ́n lẹ̀ ọwọ́ gbóná ní ìjẹba. ẹni wá kan ọlọ́run àlùfọ́ lálàáfíà ó ní wọn lọ́lọ́run ó mọ ọ̀wọ́ ẹ̀yìn àmọ́ ìfọwọ́ sí ilé mo sì ń bọ náà ó ní ọ̀yà lógún ọdún ọlọ́run ó mọ alábòsí bọ́ jẹ́gùn ẹni tí ò ní agbára tí ò lólùgbòjúlé ní ìjọ ọlọ́run tọ́ wá palẹ́kún tọ́ wá ní ọlọ́ ọ̀pọ̀lọpàá tó ń bá wọn fẹjọ́ rẹ sùn ọlọ́run ọlọ́run bọ̀ wá mọ́ ọ àti kó tún bá ọ dá nǹkan rẹ̀ padà fún níbẹ̀ wa ọlọ́run bẹ́ẹ̀ máa sí ìbẹ̀rẹ̀ ayé tí ọlọ́run bí ọ̀ ìbẹ̀rù ọlọ́run náà bọ̀rọ̀ ọlọ́run bí tó wáyé lọ́sẹ̀ kí ìsọ náà ya àwọn olówó tó ń lóko òní tó wáyé pé ìwọ lọ́sẹ̀ kí ìsọ náà wáyé lọ́sẹ̀ ọlọ́run gbìyà.

ìgbà a bíbí ọ̀ bá bọ́rọ̀ débẹ̀ lónìí rẹ̀ wò ó ẹ bẹ̀rù ọlọ́wọ́ òun àtẹ̀mí o antakita òun ha ẹ fún òbí o pàfẹ́ẹ̀tì ráàtì lọ́dọ̀ àwọn àfọ́kùnrin àmì àtifá ó ta

ọkọ̀ ọlọ́run tó bọ́ sí kárúnà lọ́rùn táwọn èèyàn ìfà tó jíjó bẹ́ẹ̀ ni tí kárúnà ṣe ọlọ́run kẹ́ kárúnà débi jẹ́ síbẹ̀ ní gbogbo ohun tí òun ní yẹn ó ní pẹ̀lú màmá tó mọ̀ ó ní màmá tó mọ̀ ó ní wọ́n. wọ́n kárí náà ìmọ̀tọ́mọ̀ ọ̀dà òun bọ̀ à ń mọ̀. ìgbà wá tó wá tó tẹsẹ̀ bọ́ kàfútí ọlọ́run lè mọ̀ tó mi. ó fún obìnrin kòǹkò fóònù musa mọ́tò ó sì náà wọn àlejò ọlọ́run tí ẹ̀ bá bu wọn wọ́n ń sábà nọ́mbà ìtúlà ìgbà ọmọ ìyá wa ní olókè ọ̀yà lọ́wọ́ fẹ́ wọn àìgbàsẹ̀ náà wọ́n àwọn ọ̀kọ́ kí ń kẹ́yìn ká kẹ́yìn àwọn ọba nì. ẹjọ́ wá bú ànábì Muhammad ohun tí sẹ̀rí àtọ́ni pé ẹ pa ẹgbẹ́gbàdo ní ìwàdà rẹ̀ kí ló ní ọdẹ bẹ́ẹ̀ tí parí ó wọ́n pa. àwọn ànájọ ọlọ́run àwọn àwọn èèyàn tí níwọ̀n èèyàn gbọ́dọ̀ sí ẹnu Ọ waa tẹsẹ̀ bọ tàkùtì ọlọ́run tàkùtì náà jẹ́ tàkùtì ọlọ́gàn ó ń tẹ̀kọ́ lọ́lọ́gàn ó ń lọ́kẹ̀sẹ̀ ó ń mọ̀ sí pé ó mú kárùwà ó gbowó fún múgá sì ń ṣe wáàsí ọlọ́jọ́ tí ṣe òun ni tí musa ti bẹ̀rẹ̀ wáàsí ó ní kọ́ bọ́ sójú agbo ògùn ìwọ ìwọ àwọn oúnjẹ àgbá yìí òǹgbẹ́sì náà da sì náà da ìbọ́dọ̀ ọ̀dọ̀ rẹ ló ń sùn lánàá. Ah! lójú gbogbo èèyàn lórí ó wá ké sí ké sóbìnrin o ó ní ọba nígbà ọba tó fa igbó odò ya táwọn ọmọ tí wọ́n fi kọjá lálàáfíà ó ní mo ṣé n tó owó ọba tó sọ mánà àti ṣàlùwà kalẹ̀ ẹran oyin àti ẹran ẹyẹ. nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wà nínú ìdààmú ó ní fi bẹ̀ ọ́ ṣé lóòótọ́ ni. àní ọlọ́run obìnrin jẹ ha kó o ṣe àkúrọ́ mọ́ra níbi àwọn kí ti ń dùn ah, àlàáfíà ọ̀hún tí mo ń ṣe lóòótọ́ ní obìnrin bá ọlọ́run èèyàn ó ní mọ́ńsà ọ̀báhùn ṣe pàǹtàjà owó oṣù ọjọ́ lẹ́wọ́. kárúnà ẹ̀rí olóògbé owó fún ló gbowó fún lálẹ́ àná báyìí ló fún un. ṣùgbọ́n lónìí oúnjẹ oúnjẹ owó ẹ̀ fún un ó rọ́bà ọ̀rọ̀ yẹn wá ka musa láyà wọ́n bá forí balẹ̀ fún náà ó ń kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n bá sírí wọ́n bá ní sọ́ọ́ ti kí lọ́wọ́ á fẹ́ ni òun mú ká ní gbogbo ayé bó ṣe dójú tó fẹ́ dójú ti ìsìláàmù ẹ̀sán náà yìí kí ojú ó ṣe ní wọ́n ti gbóná bá ọ lẹ́yìn olóṣèlú ó lẹ́ni tí bá ń bẹ lẹ́yìn kárúnà oníkojú òtù ẹni tí wọ́n yẹ rí pé kò sí lára rẹ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ àwọn èèyàn tó ẹ bá wọn yá àwọn onífẹ̀mí n'etiti mọ̀gárí mọ̀ ìgbẹ̀rún sọ. ló bá pàṣẹ fún ilẹ̀ ọlọ́run ní kí lọ wá fẹ́ olóògbé kí lè mú mi ní. ọlọ́run ní òun ti gbé ẹ̀kọ́ báwọn bá sì yí máa ń máa ń lọ. lọ́wọ́ ní ìyá ìwọ ilẹ̀ ibi kárùn-ún náà mú àga tó fi jókòó ó sì wọlé dé kókósẹ̀ rẹ̀ ọgbẹ́ ẹsẹ̀ fún fẹ́gùn ọba náà ló wọ́n fẹ́ musa tó ń kọ́ láì lè ọ̀dà kù musa díjú oníyà ahari ni ó ṣe ilẹ̀ múni ẹ̀ka náà ni ìyàtúnṣe gírì ó ojú ìdí. Ah! gbogbo àwọn èèyàn ti mọ̀ pé nǹkan ti ṣe àwọn ọmọ fẹ́ ni ó tún ń bẹ́ ó tún ń bẹ́ àmúgbà ah! ní à ah! ìṣèlú ó ti bọ́ ẹ̀yìn. yẹ́rì ló sí ìwà ilẹ̀ múni ilẹ̀ tó mọ̀ ó tún mọ̀ dé bàrá yìí. bàná lọ́wọ́ ń pè mú sá ó ní dá mo fi alájọ bíbí ọ̀. mìrákìrọ̀ ilé sọ̀rọ̀ pé alájọbí làwọn lóòótọ́ sì ni mo fàjọ bíbí ọ̀ wọ́n jẹ́ ògbé omi òǹtàníyà àrìnà òṣèlú ilẹ̀ múni bá mi báyìí ọjà ṣe ṣe lọ ó ní mo nígbà ní wọn ọ̀yàn máa a yáá nínú sí gbẹ̀lú pátápátá lè bá pàdé lọ. nígbà wá pàdé máa tán ọlọ́run wá fi ọba tó ọjọ́

owó ìgbà síjú wo ẹ ló ní àwọn ìjáwé olórí ló tún bọ́ ẹ́ lẹ́ta àlẹ́ àwọn ọmọ wa ní àwọn ìjà wà láàárín ìjọba láàárín ìjọba wà láàárín ìjọba. Ó tún gbé ní tóbi fọ́lọ́ òní ọlọ́run tó tóbi rẹ̀ wọn náà mú gbẹ. Máa bá lò ní lọ́ọ̀dọ́ àkárí ìrìnàjò Ṣé iwájú yìí ní ilẹ̀ ń gbé kárí náà ni? Kúlà yẹ ó ní àlọ́ akọ́jú ìkọ́ mọ́sí. Bó ṣe ga tó ní wọlé lọ ó ti wọlé láàárọ̀ yìí. Pẹ̀lú ìyà, ó di yọ àrùkẹ́ àmọ́ òṣèré lókè. Ìgbà amúṣọ́ṣe ní ìtàn àwọn ọmọ Ísírẹ́lì bá ní ẹ̀ torí kó lè jogún owó rẹ̀ ní. Ó lè jogún ilé rẹ̀ ní. À, ah, ọmọ èèyàn. sọ̀rọ̀ pé àwọn èèyàn fún iṣẹ́ lẹ́nu kan mọ̀. Kò sẹ́ni tó má lórí ahọ́n àwọn èèyàn, wọ́n sábà ń ti ẹ lọ́wọ́. ó gbọ́ ń ṣe ọlọ́run náà. Ní bá ní Musa. àwọn ti rí o ọ̀fẹ́ gbogbo owó rẹ̀ ní náà máa tún sọ fà. báwo sọ fún mi ìdí wọn ìdílé àwọn ọ̀pá máa ń bá òkè ọ̀sẹ̀ àti sọ̀rọ̀ tó yẹ ọlọ́run àtìlé rẹ̀ gbogbo ilé góòlù tó kọ́ àtọwọ́ ẹ̀ ìbẹ̀rẹ̀ lánàá kí ni gbogbo èèyàn sì wò báyìí sí ilé náà sì wọlé ẹni. nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ ọlọ́run ní ọ̀dọ́ ní tí ó bá wọn sáá nínú lọ́wọ́. lórí náà jẹ́ kan ní ẹni tó ní nàìjíríà ọlọ́run tó ibi tá ti lọ onídọ́ ló ń sọ pé ẹbẹ̀rù ọlọ́run àlàfí ìtajà àánú nàìjíríì ìwọlé àrẹ àmọ́ ọlọ́run tẹ̀ máa fi bẹ̀rẹ̀ ààyè mo kò bá so yín wọ́n ní àmọ́ ẹ sì bẹ̀rù fún ìdí o báwa ní àmọ́ fún ìdí bí tá a dé yìí náà yá kí ìsara o àjọ bí ṣe pàtàkì ó àjọ bí ṣe pàtàkì ó àjọ bí ṣe pàtàkì ó. ọlọ́run ní iná ńlá dájúdájú òun ọlọ́run káàdà àlẹ́ ìkúnmọ́ lọ olùsọ́lọ́run fún ọlọ́ọ̀dì kan. áàfìsọ ni a máa sọ ise yín o ìjẹ́sẹ̀ lọ́sọ̀ ìjẹ́sẹ̀ lóru. Táwọn ìjà sí kọ́mọ́bì ha òun ọlọ́wọ́ sọ ẹlẹ́sàn o. Àwọn ìgbà ha wọ́n ní hárẹ́ nígbà ìbá mọ́ tọ́lọ́run sọ omi pé lámúyà sálímù bá sì bá mi nípa sọ, olùsọ ẹgbẹ́kọ̀ òsìlè àwàdàn náà ò sí o wọn náà ọ̀gá tí ì mú ẹnìkan yọ mọ̀ lórí iṣẹ́ burú o ọlọ́run èsì ìtọ́jú mẹ́lẹ́sẹ̀ mọ̀tọ́lá sọ pé kí ó mọ àgbọ̀n bẹ̀rù á kè sára a

lọ́dọ̀ àbúrò bàbẹ́ lọ́nà náà lọ́ba kọ̀ gbogbo ẹni tí a máa jẹ owó ológun táàmù ẹ̀pìtà wípé oko oko sàrẹ̀ náà yẹ bàbá rẹ̀ ìlú ń o àwọn kò sí bàbá náà o ọlọ́run ti di ogún ọba dàrú sọ́lọ́wọ́ àyànjú ẹ̀ ní òjò sọ́ọ̀lù bàríkà wọ̀ àwọn èèyàn bá ń kó oúnjẹ nù wọ́n kó oúnjẹ nù ní wọ́n kó oúnjẹ tán náà síbẹ̀ náà wọ́n di tálíkà wọ́n pariwo náà kòtókòtókòtókòtókòtó. gbogbo ẹni tí ọmọ òun kò lọ́dọ̀ ẹ̀ ẹ̀ ẹ má jẹ́ gbọ́ olúwa ha wàhálà tó ní àtàmà àmúwàlábí àwọn ọmọ òrukàn ẹgbẹ́ dúkìá wọn lé wọn lọ́wọ́ àṣìgáàrù àlùhùnlá láhàbùlà àwọn ọmọ ọmọ òrukàn ọmọ tí nígbà si ò ní bàbá mọ́ ọ ẹ má dàrú o amúwàhálà fún mọ́ ìsáábàlà fún ẹbà wa gbé dúkìá náà lé wọn lọ́wọ́ ẹjẹ́ wọn dàgbà kí wọ́n gbàlágà kí wọ́n mọ àfọwọ́ ṣe

obi ṣẹlẹ̀ bá wa n'ụwa. dúkìá ọmọ òru kan ẹ jẹ́ kó dàgbà kó bàlágà ẹ kọ́kọ́ dẹ̀wọ̀n lọ pé wà ọba àgbà ní ẹgbẹ̀rún kan tí lọ fẹ́ fi ṣe bá ní òun <laughs> bọ́ọ̀lù òun ẹgbẹ́ wọn máa jẹ owó kan rà bẹ́ẹ̀. ẹgbẹ́ kò sí kò sí ìmọ̀ǹgbà àbọ̀wọ́ òṣèlú. ọlọ́run ní ẹ̀jẹ̀ wọn dàgbà tó bá tẹ ẹ̀gbọ́n onífẹ́ níyàwó ń bọ̀ Olúwa ni ẹgbẹ́ dúkìá wọn ní wọn lọ́wọ́ máa wàlẹ́ tàbẹ́bà dàní kàbíyèsà nípa ìdílé ọlọ́run ni ẹni ń pààrọ̀ rẹ̀ mọ́ wọn lọ́wọ́ o àbíyèsà èsì ìgbàlódé ọtí tí ọ̀dà ẹ ṣé kò so mọ́ kò tó lè so mọ́ kókó bàbá rẹ̀ lẹ̀. ààrẹ ayé oṣù náà pé kì í gbogbo bàbá rẹ̀ ṣé ẹni ọyanjú wọn á fẹ́ pààrọ̀ ẹ̀mọ́ náà. ọlọ́run ní bíbọ̀ yìí di ọ̀lẹ́ àná tí wọ́n tọ́ já ẹnu gbàgbọ́ wọn lọ́wọ́ àìsàn àwùsù bàdálà ẹ má mú tiwọn tọ́ dáa. ẹ má fi pààrọ̀ tí tó ti gbó àmọ́ àfààní ọ̀nà níní ahásùn ìjà yìí nì ní máa ń ọjà rẹ̀ bí hà ní máa ń kó mọ̀kánà. ọlọ́run gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe bóyá ń pé ìtọ́jà nínú dúkìá ọmọ òun pẹ̀lú ẹwà

Ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi lè fọwọ́ ọlọ́pàá dúkìá ọkọ̀ lọ́sọ̀rọ̀. Ayẹyẹ sáré bá ń tẹ̀lé rírá àti iná. Ẹ̀ṣẹ̀ tó tóbi lè yẹ̀rẹ̀. Sáà Sáà Òjò tí ọlọ́wọ́ mọ̀ ọ̀rọ̀ fún wa, ìkẹ́ni kọ́ mọ̀ ọ̀rọ̀ wa. Lọ́wọ́ mọ̀ ìdí ọ̀rọ̀ ta látẹ́gbẹ̀. Lọ́wọ́ mọ̀ ọ̀rọ̀ ìyà fún wa. Ṣígbọ́ ẹ̀ náà. Thank you.